أعوذ بالله من الشيطان الرجيم أشهد لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله وبركاته ني أوجسي dárúkọ̀dọ̀ òǹlélẹ̀ báwo lẹ fẹ́ gbé ẹjọ́ wá síbẹ̀ tó bá dọjọ́ iwájú yóò ṣeé kẹ́ ẹ máa gbé ẹjọ́ lọ tààrà lọ sí dárúkọ̀dọ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí torí ẹni tó já ni kóòtù yìí wà fún tí wọ́n bá yẹ nǹkan bá pawọ́ ìsámádì papọ̀ má gbèrú kéèsì bẹ́ẹ̀ má gbé wá president jama rẹ lọ́mọ ní ìbàdàn àwọn tó ń jẹ́ mẹ́mbà jama èmi ò lè mọ wọn ní bọ́ọ̀sì ṣe ní gbogbo ààyè nu ìdí nu tó yẹ pé bẹ́ẹ̀ bá fẹ́ gbẹ́jọ́ wá ní ìsìn ọ̀dọ̀ amíru lẹ́ẹ̀darí rẹ̀ sí so amíru ni ó wà á gbé wá sí dárúkọ̀dọ̀ òní ó mí ní tiẹ̀ padà sí dárúkọ̀dọ̀ ẹ̀ wá tààrà wá sí dárúkọ̀dọ̀ lábẹ́ lọ́tìtì ọ̀dọ̀ àmírù lẹ́ẹ̀ ti gbé wa àmírù ni ó gbé wa sí ó lè wá dọjọ́ iwájú kí dárò kọ́ wa dá dúró ṣùgbọ́n ní ìsìn tó pé àmírù lọ́wọ́ gbé wa ní ìsìn àmírù kọ́ ni ó sọ pé báyìí ni ẹ ṣe dájọ́ o kò sí ń tọ́ kan àmírù lórí bí ìdájọ́ bá ṣe rí ẹ dájọ́ níbàámu pẹ̀lú òfin Islam ni kò sí ń tọ́ kan àmírù ń bẹ ṣùgbọ́n òun ni ó gba ìwé ìpẹ̀jọ́ yìí òun ni ó fi ránṣẹ́ sí dárò kọ́dọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe wà nù kọ́nà kọ́ sànù wa. ẹn kí tí a tún fẹ́ mẹ́nubà kó tó di pé a bọ̀ sórí àwọn ìpele míì òun náà ni zakat nínú Islam a ti gbọ́ lọ́pọ̀lọpọ̀ nípa zakat ọ̀pọ̀lọpọ̀ wa náà ni máa ń sọ kò sẹ́ni tí ó jẹ́ mùsùlùmí tí ó lóun ọ̀mọ̀ nípa zakat ṣùgbọ́n àwọn wo ni zakat gan-an ló jẹ́ ọ̀ranyàn lé lórí èló ló gbọ́dọ̀ ní lọ́wọ́ kó tó di pé zakati wọ owó rẹ̀ ṣé gbogbo mùsùlùmí pátá ló gbọ́dọ̀ yọ zaka tẹ́ ẹ bá bi ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí léèrè wọ́n bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ yọ bẹ́ẹ̀ èèyàn bá ní ten thousand lákàntì wọ́n lè sọ pé kó yọ zakati kódà ibi ten thousand ó lè jẹ́ kó ní gbèsè wọ́n ní wọ́n wọ́n wọ́ọ́rí sá san zakati náà tó wá san zakati ọlọ́run ó san gbèsè tó pé wọ́n ń wá owó gbogbo ọ̀nà ni ṣé bẹ́ẹ̀ ni anabi muhammad sallam ṣé bẹ́ẹ̀ ló ṣe gbé kalẹ̀ ẹni tí ó tí sàkáàtì wọ owó rẹ̀ nínú islam ẹni tó bá ní owó tó a lè pè lówó ni owó tá a lè pè lówó láyé anabi muhammad sallallahu alaihi wa sallam ó fún wa ní àwọn tá a lè fi ṣe òdiwọ̀n tó bá jẹ́ pé owó ni ó ní tó fi ṣe òdiwọ̀n rẹ̀ tó bá jẹ́ wípé àwọn nǹkan ọ̀gbìn ni ó ní tó fi ṣe òdiwọ̀n rẹ̀ tó bá jẹ́ pé àwọn nǹkan ọ̀sìn ni ó ní tó fi ṣe òdiwọ̀n rẹ̀ ṣùgbọ́n lónìí tó gbajúmọ̀ jù lónìí láàrin àwọn èèyàn òun orí owó ẹ ká wá wò ṣé gbogbo owó téèyàn bá ti ní lọ́wọ́ náà ni sàkáàtì wọ̀ kí nìdí tọ́nà ọba gan fi sọ pé ká yọ zakat zakat nínú Islam ó ní ó lè jẹ́ kí àwùjọ kò lè dá dúró bówo ló ṣe lè jẹ́ kí àwùjọ dá dúró tèmi bá lówó tí mo bá yọ sàkáàtì tèmi tí mo wá ẹnìkan sùnsùnsùn tí mo kó fún un náà tún lówó tó náà tún wá ẹnìkan sunsunsun tó kó fún un tẹ́nì kọ̀ọ̀kan wá bá ń ṣe báwọn sàmkà ń yọ zakat à ń yọ ẹ̀mí mo ti calculate owó tí mo ní ní pamọ́ tí zakat wọ̀ mo sì ti yọ ẹlòmíín náà wo tiẹ̀ náà òun náà yọ kò lè gbé àwùjọ kò lè gbé débi kankan ntọ́ dá wàhálà alẹ́ láàrin àwa mùsùlùmí nù ẹ fi sẹ́bi lè láì fisẹ̀bílì láì fisẹ̀bílì láì ẹni tó lágbára tó yẹ kó ṣiṣẹ́ kó náà máa san sàká yóò wá máa lọ tó gbá tó wá sì ti gbà lọ́dún yìí nísìn yọ ọgbà lọ́tún ọgbà lósì ọgbà wájú ọgbà lẹ́yìn yóò máa ah sàká ti ní orí gbà lọ́dún yìí ò tó nǹkan ah lẹ́sìn mo gba pẹlẹbẹ sàká kí wàá ló fi yóò tún máa múra lẹ̀ lọ́dún tí ń bọ̀ tọdún tí ń bọ̀ ni yóò tún máa múra lẹ̀ ìtọ́gbà lọ́dún yìí nìsín o kì í náà nàkúnà ṣé bó ṣe ní ṣé ètò tí Islam gbé kalẹ̀ nu gbogbo ẹnu sọ pé bí Islam ṣe gbé kalẹ̀ kan torí pé zakat ni a fi sọ wípé táàkùdù hukuma juz'an min amwali al-athriya'i. watunfikuha alali fuqara'i ìjọba ní dá zaka kìí mi níwọ̀n àgbà ní ni mo ti gba sàkáàtì lágbájá ní mọ̀ náà kìí sè wọ́ lọ́gbà gba lágbájá ọmọ náà bẹ́ẹ̀ mi bá gbà tí wọ́n bá gbà ọmọ ọmọ náà tèmi. so kò sáǹfààní kan èmi nìkan tí mo gbáhùn náà ní sáǹfààní ẹ̀ ṣùgbọ́n èyí tí Islam fẹ́ lóye tí ìjọba ó gbà lọ́wọ́ àwọn tó ní náà tí yóò wá pín fún àwọn tí ò ní yóò pín fún àwọn tí ò ní kì í wá ṣe wípé yóò wá máa pè wọ́n ẹ wá gba zakati o zakati ti délẹ̀ ẹ má bọ̀ yóò wá di gìlàgìlàgìlà wọ́n tẹ lómi ẹ̀pá ń bẹ̀ níbi tí wọ́n ti ń lọ gbàsàkà òkú ẹ̀ wọ́n gbé kú ń ètò ni níta ń pè ní ètò gidi nínú Islam ló wà ìjọba ni ó gbà nígbà tí ìjọba bá gbà òní ọ̀wà ṣètò òní ọ̀mọ nítorí fi ṣe tabanka ńgbà kan wọ́n sọ wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé anabi Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní àwọn kan wá sí Madina wọ́n láwọn gba Islam lẹ́yìn tí wọ́n wá gba Islam tán ó wá wọ́n wá ní ah ibà mà ti kọlu àwọn o ibà ti kọlu yín ah, ibà kọlu yín kẹ́ ẹ ọ̀dà kò burú anabi muhammad sallallahu alaihi wa sallam ó wá sọ fún àwọn sàbẹ pé kó kó wọn lọ sí ibi tí wọn ń kó àwọn màálù àti ràkúnmí nǹkan nǹkan sí kan kan lọ ọbẹ kí wọn máa gba ìtọ̀ màálù àti wàrà màálù kí wọ́n máa mú wọ́n bá bẹ́ẹ̀ wọ́n lọ ọbẹ̀ lóòótọ́ wọ́n ń gba ìtọ̀ màálùú wọ́n mú ara wọn ya níbi tá à ń lọ́kọ̀ ọ̀nà míì lélẹ́yìn ní tí a fẹ́ bẹ̀ ni wípé tọ́ ẹ kẹ́bà nàbì ṣe gbà ọ̀pá ọ̀hà ń tutù fún ọ ṣé wọ́n níbi kan lọ tí wọ́n ti máa lọ tí wọ́n ti máa lọ gba ìtọ̀ màálùú bí ṣe san bí ṣe gbé fún ànábì ó ti pa ó yẹ pín ó túmọ̀ sí wípé zakat nínú Islam kì í ṣe àpapín àpapín kọ́ ìtàfidà táàmà táàmà lò tí ọmọ tún mú èrè wá tó yẹ pé ìta ní lónìí nǹkan láàánì lọ́dún tí ń bọ̀ ni mo sì rí àpèjúwe ẹ̀ kan sẹ́wọ̀n yìí pé ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ lárúbáwá ló ti jẹ́ pé zakat lẹ́yìn ìgbà tí khilafa ti kú láàrin mùsùlùmí kò sí zakat kankan bẹ́ẹ̀ mọ́ kò sí zakat mọ́. 1985 òun ni Kuwait ni wọ́n bẹ̀rẹ̀ zakat 1985 bí wọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ní Egypt ni pé àwọn tó lówó wọ́n ń wo ní pàápàá jọ Saudi Kuwait Qatar àwọn máa ń rí wípé àwọn lówó àwọn mùsùlùmí tó àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbé bẹ̀ wọ́n lówó gbogbo àwọn sàkáàtì wọn kọ̀ọ̀kan tó lówó ìjọba òkúkú lé yẹn kí wọ́n wá san sàkáàtì wọ́n wàá gbé owó yẹn wá sí Egypt wọ́n wá máa ń lọ sí hóstẹ́ẹ̀lì Azhar níbi táwọn fọ́nrínà ń gbé wọ́n wàá lọ pè wọ́n wọ́n máa pín owó yẹn fún wọn bí a ṣe máa ṣe nù ọdọọdún ẹ̀rọ tó rò pé ah ẹnìkan lọ́kàn ronú pé bá a ṣe ń ṣe kínní yìí bọ́dún bá ti ń bọ̀ á máa retí yẹn tí ọkọ̀ dé ni àti iye tí ó pin lọ́dún yìí yìí báyìí ló pin léṣe àwòye tí ó pin lọ́dún yìí náà rò ara kò koriban kó rí house of assembly wa wa dàbí aba pe ní tí ti ọ dá ayéhàtò zakat ile ìgbìmọ̀ zakat tó pe won máa gba gbogbo zakat jọ wọ́n máa wá kó jọ dípò pé kí ma gbé lọ sí Egypt kọ́ máa gbé lọ rẹ bi a lè tún ṣe ńlọ́wọ́ á ṣe náà fi dá báyìtù zakati Kuwait lẹ̀ inú báyìtù zakati Kuwait tó ọwọ́ kù ní okú ọwọ́ tí a kù ní pé ẹnìkan ọmọ wọn ń sanwó ń síbẹ̀ wọ́n sì ń lò ó ibẹ̀ wọ́n ti wá wá ṣètò ẹ̀ débi pé owó wà ẹ̀ ń bá fẹ́ kàwé tí ò ní scholarship ọ̀ lọ ọbẹ̀ wọ́n fọ́n scholarship normal instead kọ́ ọmọ rẹ ti owó kan tí ó wà lọ́nù ọ wà máa gbowó regular bí wọ́n ṣe ṣe nù so ìtumọ̀ ẹ̀ ní pé zakat ètò ni ṣùgbọ́n àwọn kankan bẹ tí yóò wá fẹ́ rú wa lójú ẹ dàkún kí ni iṣẹ́ ìjọba kí ló dé tíjọba ń gba owó orí lórí wa kí ló dé tíjọba ń gbà ìjọba ń gbowó orí lórí wa pẹ̀lú wípé àwọn ò fi tún ìlú ṣe ni àwọn ò fi máa ṣe àwọn nǹkan amáyédẹrùn fáwọn ọmọ ìlú ni ní wọ́n fi dá lẹ́nu tó wá jẹ́ bẹ́ẹ̀ tí zakati náà dálé lórí pé láti gbà lọ́wọ́ àwọn tó ní ká wá ṣe ní ọ̀nà tó yẹ pé kò ní sẹ́ni tí ò ní ní ká fi máa tọ́jú àwọn tí ò ní ní ó túmọ̀ sí pé zakat àti táàksì tíjọba ń gbà lọ́wọ́ wa ìkankan náà ni so tí mùsùlùmí bá ti wá san zakat ẹ tó bá ti san ṣé ṣé mùsùlùmí lè sọ ní ìsìn pé ìní san ìní san táàksì mọ́ kánlẹ́kánlẹ́ dé mo ti san zakat zakati ti di ìjìyà bí ó ṣe rí nu torí pé tí wọ́n ń tà ń san zakati tà ń san zakati lé lórí ń ta fẹ́ gbà ń bẹ̀ oníjọba ti gbà tá a bá sọ nísìnyí pé náà kò ní san láì lẹ́là wọn ní wọ́n tún gbé dé o wọ́n tún gbé mí dé o ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ní làákàyè yóò rí wípé owó orí tá à ń san lọ́wọ́ ìjọba àti zakat nǹkan kan náà ní méjèèjì ẹni tó bá sanwó orí ọba sanwó orí wọ́n máa nà tí wọ́n gbà mú ọ ṣùgbọ́n zakat ní tó ọba san ẹnìkan àlọ́lọ́pàá tí ó ọ ọlọ́pàá òsì tí ó mú ọ ṣùgbọ́n lẹ́yìn anabi muhammad sallam lẹ́yìn anabi muhammad sallam ṣe rántí àwọn sẹ mọ̀ntì Sayyidina Abubakar radiyallahu ta'ala ẹni tó fojú wọn rí sẹ rántí ibẹ̀ kọ́ là ń lọ dandan ni fẹ́ntọ́ba ti ní níta ń pè ní nìsọ́ọ̀bù a sọ nípa kí ni ń pè ní nìsọ́ọ̀bù a sọ nígbà bá wa sọ nìsọ́ọ̀bù tán kí wàá ní ìmọ̀lá gbé e sí ẹni tó ń san táàkì fúnjọba ṣé yóò tún san yóò tún máa yọ zaka now ní sọ́ọ̀bù mo ṣe sọ anabi muhammad sallam ó gbé òdì wọn yẹn kalẹ̀ tó wó iye báyìí ni kò sọ pàtó pé iye báyìí torí pé láyé anabi muhammad sallam afẹ́ akọ àwọn òdodo kan bẹ tá a gbọ́dọ̀ gbà ó ní pé wọn à ní owó tiwọn àwọn mùsùlùmí ò ní owó tiwọn kò sí rìyálì kò sí kankan. owó tí wọ́n bá láwùjọ maka madina náà ni wọ́n lò ní wọ́n fi pé dinar àti dirham ni wọ́n lò anabi wa muhammad sallallahu alaihi wa sọ pé ẹni tó bá yẹ pé dinar ló ní lọ́wọ́ ìṣirúnà dinara dinar ń bá di ọdún tí ọdún kan wá bá lọ́wọ́ rẹ lẹ́yìn ìgbà yẹn abentoni tó dinar ogun dirham ọgọ́rùn-ún méjì dinar ogun dinar dirham ọgọ́rùn-ún méjì torí pé owó méjèèjì ní bẹ láwùjọ ṣé ẹ̀rí pé gáàpù yẹn pọ̀ kò rí bákan náà a lè wo ní lónìí ká fi náírà àti dọ́là ká fi wíra wọn bó ṣe rí nu kẹ́nìkan ó ní òní hundred dollar one thousand dollar lọ́wọ́ kó ní pé yes ó kà wọ́n balẹ̀ kẹ́nìkan náà ṣe náà ní one thousand èmi náà ní one kó kó dàgbà pé àmọ́ àmọ́ lówó ju ọ lọ jájọ yẹ wo ṣe bí one thousand dollar níbẹ̀ lọ́wọ́ tiẹ̀ ten thousand naira níbẹ̀ lọ́wọ́ tèmi ẹ kò lè ẹjẹ́ àwọn méjèèjì ọlọ́jà kí wọ́n máa lọ ra nǹkan káwa wo ẹni tí tí ó kó nǹkan bọ̀ ẹnìkan ní one thousand dollar lọ́wọ́ ẹnìkan ní ten thousand naira lọ́wọ́ oní ten thousand naira wọ́n sọ pé òun lówó ju oní one thousand dollar lọ́wọ́ lọ wọn lọ ọjà ẹ má wọn já wọn lọ ọjà bá lọ ọjà wọn ẹ wà wọ ẹ lówó nínú àwọn méjèèjì. bí dinar àti dirham ṣe rí nu kí wàá ló dé tànàbí Muhammad sam tó pinnu ẹ̀ báwọn èyí tá a rí níbẹ̀ ni wípé nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí wádìí wọ́n rí wípé ẹ̀ ní dinar ogún lọ́wọ́ àtẹni tó ní ọgọ́rùn-ún méjì dirham lọ́wọ́ tí wọ́n bá jọ lọ sọ́jà almost nǹkan kan náà ló sọ ma kí n jọ mọ́ bọ̀. tí yàtọ̀ ọba wà ń bẹ kò ní pọ̀ nǹkan kan náà ló súnmọ́ kí á mú bọ̀ bákan náà ẹnìkan ní twenty dinar lọ́wọ́ ẹnìkan ní two hundred dirham lọ́wọ́ ẹnìkan ní ràkúnmí márùn ẹnìkan ní màálù ọgbọ̀n orí àwọn ẹran àgbò gbogbo àwọn tí wọ́n ní kọ̀ọ̀kan tá a wí lọ́wọ́ agbára àti náwó wọn ó súnmọ́ra wọn àwọn tó ní àwọn wíìtì nkankan náà tó náà bá ti ní bí eight hundred and twenty six or eight hundred eight hundred and twenty six or two uh, or twenty eight kilogram òun náà dára wọn tó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ní àwọn nǹkan òṣùwọ̀n yìí bákan náà gbogbo wọn ṣe rí láyé ànábì muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n nígbà tí nǹkan ń yí padà ní àwọn àsìkò tó tẹ̀lé akínní yẹn òun àdọ́gba mọ́ ṣùgbọ́n ó ti di àṣà wípé n tá a fi ń ṣe òdiwọ̀n owó òní dirham silver àti gold dinar ló represent gold dirham ló represent silver value wọn ni wọ́n fi ṣe zakat bó ṣe lọ́nu ṣùgbọ́n gbọ̀ wáyá a rí wípé ìyàtọ̀ tí ń bẹ láàrin gold àti dirham gold àti silver bíi sánmà sílẹ̀ ni wọ́n ti jàtọ̀ síra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dirham dirham ni wọ́n máa sábà lò wọ́n gbọ́ ọ̀yá wọ́n ti rí i pé ẹja padà sí ehm, gold ó jẹ́ pé gold ni a fi ń ṣe òṣùwọ̀n ní ìsìn ní ìbámu pẹ̀lú òṣùwọ̀n góòdì náà ní nàìjíríà lónìí kátó sọ pé nìkan owó rẹ̀ wọ zakat ó ní two point one eight three million naira ní two point one hundred and eighty three ló gbọ́dọ̀ ní ní savings tí ó ní lónìí àbí láti sin ló ti lówó yẹn ó ní two point one eight three ó ní ní savings lọ́dún ìta wà ń bẹ̀ yìí ó sì tún ní iye owó sì tún bẹ́ẹ̀ lákàntì ẹ̀ àbí ó tún jù bẹ́ẹ̀ lọ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ò ní ọ̀yọ́ zakat lọ́dún yìí ó tún wà ní owó yẹn ń bẹ́ẹ̀ lákàntì ẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àfi akọ̀ ó ní owó ó lówó irú ọ̀dà irú ẹni tí ọ̀yọ́ zakat ni zakat yìí ṣe jìyà zakat kì í ṣe pé ẹgbẹ́ owó ọwọ́ ẹ̀ ń rárá so yọ gbà so gbogbo àwọn agó àwọn màálù ni ràkúnmí ni wọ́n sì wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ti owó ẹni tí ó lówó tí ó yọ zakati lónìí iye tó gbọ́dọ̀ nínú two point one eight three million naira ni kì í ṣe bílíọ̀nù kì í sì ṣe thousand two point one eight three million naira lẹ́ńtọ́ bá ní lọ́wọ́ zakati so gẹ́gẹ́ bá a ti sọ tí a bá rà tó bá ṣe òdiwọ̀n rẹ̀ tó bá dín sí eléyìí wọn àti wọn àti kọjá yìí wọn o kọ́ lọ́nà bá kó sàánú fún wa àwọn míì lè sọ pé ààyè ti pọ̀ jù ẹ má ẹ má jẹ́ àwo bẹ́ẹ̀ wọn bọ́ọ̀b ké tọ́ọ̀b tí ọba wọ tí sàkáàtì ọba wọ owó ẹ̀ sádàkà wọ̀ ọ́ àti sàkáàtì àti sádàkà ibì kan náà gbogbo wọn lọ sàkáàtì àti sádàkà ibì kan náà ni gbogbo wọn ń lọ àpò kan náà là ń kó sí nǹkan kan so tí ọwọ́ ọba wọ zakati so o sì lè o ní owó tó tó bẹ́ẹ̀ o lówó tó two point one eight three o ní lákàntì àbẹ onílẹ̀sìn o ti dín o sì lè sadaka o sadaka àpò zakati náà lọ sàn sí tọ́ ọ bá ṣùgbọ́n o kẹ́ kí zakati tó di ọ̀ràn èèyàn fún èèyàn ọ gbọ́dọ̀ ní two point one eight three àwọn èèyàn ọmọ aṣọ tó kẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn owó ni wọ́n ń wá owó owó ni kówó sáà máa wọlé kódà kọjá pé nínú ẹ̀jẹ̀ rẹ ni wọ́n ti fa owó ń jáde wọn kọ ṣùgbọ́n níbàámu pẹ̀lú òfin Islam ẹni tó lówó ni tó ní owó nípamọ́ ni tó túmọ̀ pé ìwọ tó ní adúrú owó yìí nípamọ́ àá owó ìsolòsì ọlọ́run dẹlẹ̀ fún wọ̀ ibi àyẹn ní zakati wọ́n lè wá sọ pé ìgbàgbọ́ ah, lẹ́sìn wọ́n ti sọ pé one point eh, five ní bẹ́ẹ̀ ni lẹ́sìn nù lónìí value gold tó jẹ́ ní sọ́ọ̀bù is two point one eight three ó lè dọ́là ó lè wálẹ̀ o ṣùgbọ́n ó sì tún lè dọ́là káwọn fòkàhà kí wọ́n tún wá jókòó kí wọ́n tún wá gbé yẹ̀wò tí wọ́n bá tún gbé yẹ̀wò kò sí ní tó burú ń o tí wọ́n bá rò kọ́dà kò burú ẹ ẹ̀já jókòó àti mọ̀ kí ni ìdí tànàbí Muhammad sallam tó fi tó fi ṣe òdi wọn yẹn ni wípé gbogbo àwọn tá a kà á lẹ́hùn nǹkan kan náà ló súnmọ́ kí ni agbára owó nǹkan tá a kà á lẹ́hùn níjọ́ náà lọ́hùn wọ́n ní owó tó o bá ní twenty dinar lọ́wọ́ tó wọ́n mi ò bá wọlé nígbà náà ó ṣeé ṣe twenty dinari o lè na fọ́dún kan kì í ṣe ìwọ nìkan o ìwọ ìyàwó kan o tún lọmọ ọdọ kan o sì tún bímọ kan ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin yìí ìwọ ìyàwó ẹ̀ kan ọmọ kan ọmọ kan ẹ̀ ná fún ọdún kan tó bá yẹ pé dirham náà ni 200 bá ní two hundred dirham yóò gbìn kan tọ́ ẹ pé màálù tọ́ ẹ pé ràkúnmí náà lọ́ba tó ọbẹ̀ ní márùn agbára rẹ nípa owó márùn yóò gbé ọ kan bẹ́ẹ̀ kan náà ni màálù bákan náà lẹ́ran àgbò bákan náà ni gbogbo àwọn nǹkan àwọn nǹkan ọ̀gbìn yòókù tọ́ ọba ti ní òṣùwọ̀n yẹn yóò gbé ọ kan so ni mo sọ pé ó lè wá ó lè dọ̀la ní ìsìn tẹ́ ẹ bá rẹ ń tọ́ bá kakuléètì ẹ̀ tọ́ bá yóò bá tó bẹ́ẹ̀ ẹ má kàn dé ẹmẹ pé no no no no àwọn àfàkà ìfàfà yẹn wọn kàn dá ọ láàmú ni wọn ò dá ọ láàmú ìgbìyànjú ni ìgbìyànjú ni a lè wá padà sí ìgbìyànjú pé kò burú tọ́yẹ́ ká nàbí Muhammad sallam ọba ikú sí àwọn òǹdí wọ̀nyí pẹ̀lú pé ẹ̀ńtọ́ bá ní ó lè gbé fọ́dún kan bá ní sáà lè jókòó ká fi góòdì sẹ́gbẹ́ kan ká fi sílfà sẹ́gbẹ́ kan kawa wá wò kókè ní àwùjọ wa ní nàìjíríà lónìí ẹ dàpọ̀ ẹ jẹ́ ká wá òṣùwọ̀n rẹ̀ ẹ jẹ́ èèló lẹ́rù ní wípé kan ìyàwó kan báyà ọmọ ọ̀dọ̀ kan atọma èèló lẹ́rù kó lè ní tó pé tí ó rówó míì mọ́ yóò gbé fọ́dún kan ó ṣeé ṣe point one tó bá sọ pé wọ́n bá ṣe calculation ẹ̀ tó bá less than that ẹ má condemn wọn yà no no no no tí wọ́n yẹ ti kéré jù àwọn àwọn tí wọ́n ń tán lógódì yẹn wọ́n ti ṣàṣejù jù náà wọ́n ṣàṣejù ó ń kálukú wọ́n ń wò ní ṣùgbọ́n àsìkò ń bọ̀ tó yẹ pé yóò ṣe é ṣe kí àwọn onímọ̀ kí wọ́n lè jókòó kọjá pé ní àti lo òfin Islam tí ò ní ṣe tó lóṣèlú á lè jókòó papọ̀ tá a lè ronú papọ̀ tá a lè fún ara wa ní òfin tá a lè fún ara wa ní ìtumọ̀ ọ̀nà wo lágbà lo òfin Islam tí ò ní fa wàhálà ó ṣeé ṣe fún wa ṣùgbọ́n tó máa ń ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ ṣe wàhálà bó ló dé tí wọ́n ṣe sòfin kí ló dé tí wọ́n sọ pé bó ṣe rí ni àwọn èèyàn fẹ́ ṣe wàhálà kí ni fíkì Málíkì sọ kí ni fíkì Ṣáfi'í sọ ogun táwọn ń fẹ́ kò jù bá ń lọ so ní um, ìgbésẹ̀ tó ń bọ̀ á parí ọ̀rọ̀ ń pa zakat ìbéèrè tá a béèrè kí ni dáhùn rẹ̀ ẹni tó san zakat ṣé yóò tún yọ zaka ẹni tó san tax ṣé yóò yọ zaka àbí ò yọ kọ́nà wọ́n sànù rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. السلام عليكم ورحمة الله وبركاته محمد محمد محمد رسول الله رسول الله رسول الله محمد رسول الله صل على رحيمنا صلي صل على كريمنا صل على محمد محمد محمد محمد رسول الله رسول الله رسول الله محمد رسول الله Rasulullah, Rasulullah, Muhammadur Rasulullah.